ta ló bí ẹ tó mọ irọ́ pa bí eléyìí ta ló bí ẹ. You said she posted it on IG. She posted it on IG first or or wọ́n gbé fún because èmi kọ́kọ́ rí lọ́dọ̀ Tẹ́ni Ọmọ Ológo. I saw it first on Tẹ́ni Ọmọ Ológo. She was even shocked. Everybody was shocked even people were people she was even saying it's a lie she was even saying it was a lie Tenny Omologo brought it I heard it from Tenny Omologo me I heard it from her Tenny Omologo said it when she was now changing the narrative on social media that it was a lie when she was now lying public lawyer When she was not lying, that person that gave the story to Tenomologo now gave her the story in full. She gave her everything, pictures, everything. She gave her in full. That day, we discussed having our baby outside the country, but we didn't have enough money. When he left his label last year, he left with zero naira. And when I had my baby in April, we didn't have enough money. He said he didn't want his child to turn one in this country. He wanted our child to go to school outside Nigeria, and I kept postponing the idea. That day, he said he didn't want the baby to grow up here, especially considering the kind of music he did and the people who didn't like him, how I would feed as a stay-at-home mom if I traveled without him. He said jokingly that he'd use his lawyer to ensure I was taken care of and signed an undertaking not to cheat me or our son. That Monday, we talked till 3.40 a.m. on Tuesday. He didn't even want... Me, I found out from Tenny. I will not lie. I won't lie. I got that information from Tenny. They gave that information to Tenny. Tenny talked about it. She analyzed it. When Wumi was now trying to to deceive people, to change the narrative, okay? To toy with people's emotions and, you know, that was when the man that gave that story to Teni Omologo now gave her the story in full with with um, flyers and everything because the story that I mean what you are telling me now is that um, what's her name Wunmi There's another thing that she she was only telling us that uh, we have passport that uh, we have done passport we want to travel we want to ṣe kinní kan that was when that man now went to Tenny to go and give her the food, I mean the gist. She was only saying that her her they different travel and uh, child. I mean he has done kidney passport for his son. Then he was trying to tell us he was trying she uh, Wunmi was trying to make the public know that this boy is for Mohbad. Nǹkan tó fẹ́ bring out nígbà yẹn nìyẹn not that she was talking about Canada kìnì kan kìnì kan that uh, Mohbad was going for Canada tour it was uh, later we understand that Mohbad was going for Canada tour not that he uh, that he, he purposely wanted to to to make that boy to I mean to take Liam abroad okay so I I can still recollect. Me to sleep. He just wanted to be with me. There was nothing like fighting about the Canadian visa because I didn't like leaving him and he didn't like leaving me either. But for our child's safety, he wanted us to go. No one knew about our child or me until he died. There was a reason for keeping us hidden. There's no reason. You are just trying to tell the public that Mubad is the father of Liam. That's, that was what brought about that man going to Tenny. yes dàírọ́ lọmọ yìí ń pa o she is deceiving the public o this was what happened o that Mohbad was going to have show in Canada that Mohbad was going to have show not not the story that Wumi was telling us so because Wumi came to tell us that ah that he has even done a eh, visa for Liam he has done visa for us that he has taken us to the embassy that kini kan then he was trying to tell us that Mohbad love his son he love his family he doesn't want us to suffer he wants me to he he, he want me to go and have a baby in kini kan ọmọ tó bí tó ti jòṣù márùn ó tún ti fẹ́ ó tún ti sọ fún apò fẹ́ lóyún mi ibẹ̀ yẹn that was when my brain clicked that this girl was lying. that this girl was there, but she was just she was just trying to convince us. She was just trying to convince us that Liam is the is the son of Mubad. So there was no quarrel. There was no quarrel. Around what time on Tuesday did he die? Do you have any idea? Yes. I do not have an exact idea. Was it in the morning? or afternoon. It was in the afternoon. At what so point- why don't you have the idea of when he died? Why? They are not telling you to give us the exact time. Do you have the idea? Okay, no ṣe wá today now still simplified it for her. Was it morning or afternoon? Ah, afternoon. So afternoon yeah, you cannot give us the range of the time as it may be in, by two p.m. by around they are not telling you they are not telling you to give or to give them the exact time just just you know maybe after maybe two maybe around two around three around you cannot because you don't want to be involved you can even say you were not there when he died put it down. did you inform the father-in-law i did not inform him Ever since I had my baby, my father-in-law had been picking fights with me. The day before I had my baby, my father-in-law came to give money to my siblings. That's how close we were. See, she tried to establish the fact that that Baba Mubad, that they were in good times, That they were in good times. okay? So she was trying, you know that she has been saying it, she has been saying it that me and my father-in-law, we have been been we have been good friends we were friends we were ṣègbà we were ṣàwo she was trying to tell us that we they were friends they were friends but all of a sudden when my husband died because of property because of money nǹkan tó fair establish nìyẹn so he now turned against me he turned against me nǹkan tó ń try to establish níbẹ̀ yẹn nìyẹn ẹ máa gbọ́ she just be saying we were friends we were friends we were friends she will still she will still be saying but we have no money we have no money we have no money he was the first person I told when I was pregnant, but I didn't inform him about my husband's death for some reasons. So, you didn't inform him? I didn't inform him. My mother-in-law knew. The reason I didn't tell him is that when I had my baby, he insisted on burying the placenta. My husband refused, saying his father had many wives and couldn't be allowed to bury the placenta my father-in-law got mad at me, thinking I was the one who influenced my husband. He also used to bring different girls to our house on the island. She won't be here. Who asked you? Your father-in-law used to bring different girls. She did not. She did not even say different women. That's where you know that this this girl is lying. A man of that nature won't be bringing girls she'll be bringing women she i mean he used to bring different women to our house from there gan láti mọ̀ wípé you are lying you just want to nail him you want him to be stoned to death how can iya baba Mohbad be bringing girls like you girls like you of your of your mates no So, Wumi, make it make sense. Come back here. Make it make sense, Wumi. He has his own house. If mm, uh, maybe eh, eh, peradventure Baba Mohbad, eh? You know, is I mean that he like girls. He likes doing all those short time. Is there no short time hotel? All those short time guest house in Ikorodu that he will take uh, women to, not girls. Make it make sense, Wunmi. Not girls. Short time, 15 minutes, 30 minutes. Alone, alone, how much is, is short time in Ikorodu? All those small, small short time uh, uh, arena. That he will not be bringing girls. Wunmi, I don't know what to say again. in the room with him. She was very angry and told on the sofa in your in your in the sitting room. In this sleep on the sofa that you used to wicked that woman, that you are a wicked girl. You used to mistreat her. You used to treat her like a maid. You used to treat her like a maid. And Iya Mubad and Baba Mubad, they were not benching each other as at then because Iya Mubad has her own husband that she was benching. What is your own business? So what what was Iya Mubad's business in Baba Mubad benching anybody? What's her own? What's her own? After all, she used to bench every morning, every day. So that shouldn't be our business. Why are you fighting Iya battle for her, woman? Why fighting a battle for her? Why are you playing a rivalry role in place of Iya Mohbad? Orí ẹ want to be in the middle of their issues, so I told my husband about it. I think the way my husband confronted his father was wrong. But that day, my father-in-law slept with the girl, and my mother-in-law slept downstairs. Shetiba! Shetiba! Did you hear that? My mother-in-law slept downstairs. Ejota, okay. Eh, kí ló sọ It was Prime Boy. So Prime Boy was not lying, no. Prime Boy wasn't lying. So that's that downstairs on the three-seater was where ìyá Mohbad used to sleep you can see now ó ti fìdí ẹ̀ lélẹ̀ ó ti fìdí ẹ̀ lélẹ̀ bí báyìí pé true true na on, on, on their sofa on their three seater na ìyá Mohbad dey sleep that is her bedroom she doesn't allow ìyá Mohbad to sleep in the bed because she felt that ìyá Mohbad is nothing nothing to her. She preferred her mother. She preferred to treat her mother right to Iya You see? You see that prime boy wasn't lying. On their three sitter, three sitter is Iya bed. You see? What if he dare múlẹ̀ bíbá. He felt I was the one who ordered my husband to confront him, which I never did. I told you before. There was also an issue with the placenta, and after having my baby, my father-in-law stopped coming to the house. On the day of the naming ceremony, he wanted to have his party in his house, but my husband told him he didn't have enough money for that. My father-in-law called my father and cursed him out. If my husband didn't give him money, he would call me and curse me. My husband told him there wasn't any money, and my father... Ta ló béèrè lọ́wọ́ Who asked you? Hey, why bringing your personal your personal issue, your family issue, your personal issue to coroner inquest? Was that the question they asked you? Was that what killed Mohbad? This girl, you must be mad though. Was that what killed Mohbad? if if he asks my husband you see my husband my husband my husband my husband my husband my husband ah ah hey my husband was that what killed Mubad? Mother-in-law called me again, threatening me. The money someone gifted me for the naming ceremony, I sent to my father-in-law to calm him down. I told him not to be angry. I just got the money from someone. Who was the someone? The father of the baby. Who was the someone? I want you to save your energy and time. The question I ask is why you didn't inform your father-in-law and you have Can you imagine? Why don't you inform your father-in-law? That was the question, no. Oh. That was the question, no. Oh. Have you heard all what she has said? Have you heard? In fact, I've even forgotten the question sef. Not until when the the lawyer now reminded that that gbogbo nǹkan tó ń sọ yìí kí ló kàn mí kí ló kàn Eh? What's our own business? I've even me personally I've even forgotten the question. Now they have reminded that again. Eh, eh, let's hear her out. said it's because you weren't close anymore? Yes, we stopped being close after I had Liam. Who informed your father-in-law? I think my mother-in-law did. The cut you said was minor was actually major, wasn't it? It was deep. It wasn't that deep. It was a cut, but not deep. Not a deep cut at all? No, it wasn't. Mom. In your house, do you have CCTV? Mom. Yes. Was there a CCTV recording of the events on Monday, the 11th of September? No. The CCTV cameras were not fixed. We had just moved to that house. It was only a week before my husband died that we even got the chairs for the parlor. The CCTV wasn't fixed before the incident. Because you moved to that house less than a week? No. We had moved four months ago. there was CCTV fixed in that house. Fixed functioning. So, the entire four months you were in the house, the CCTV was not working? We were still trying to arrange the house. My husband didn't have money like people thought. The family knows. Do you have a Twitter account? Shetibo, my husband didn't have money, as people expect. No. Are you on Instagram? Yes. I want to read a message that you authored This nigga struggled to death. Too many things. Threatened. He has always lived in fear. Continuous fight everywhere he goes to. He has never been happy for a whole day. He was called a junkie. A mad person. Mental issues. So the public will have another view about him. He is dead. At least you all won. Here's your trophy. You all made me a widow at 24 years. You wrote that? Who were you referring to? I was referring to a lot of people. My husband went through pain. He was dead before the real death came. He was never happy. The day he died, we talked about his oppressors, which is why he wanted me and our son to go to Canada. The day I wrote that, he had just died. When he was alive, they were always threatening him. A man named Micey, who was once his close friend, snitched on him and dragged him on social media several times. He never talked about Sam Larry that, that was beating him. Oh. He never talked about him. He never. In June, Micey did a live video cursing my husband, calling him a drug addict, and making other accusations. My husband stopped going out. He was always indoors. I would spoon feed him like a baby, and he wouldn't eat. Shetiba, can you hear that? He was spoon feeding Mubad like Liam because Mubad health has deteriorated okay and they asked him was mobile taking any drug because somebody you were feeding an adult an adult of 26 years old that you were feeding and that adult was not even taking any medication they asked him let's listen sleep he overthought everything and was depressed his oppressors were always after him sometimes through fake accounts, threatening that they would kill him. That's why I wrote those things. I was just typing out of pain. Everything my husband said before he died was coming back to me, and I put it on social media. Certainly. Here's the rest of the transcript. You wrote that message out of pain? All those messages, she said she wrote them out of pain. there are several inconsistencies and potential lies in the witness's testimony that could raise suspicion or suggest she is not telling the full truth. Here are a few notable points. How 1. Quarrel over the Canadian visa. Inconsistency. Initially, the witness was asked whether she quarreled with her husband about the Canadian visa, to which she replied, It was not a quarrel. I was not the one who had a quarrel with him. Later, she states in more detail that they didn't fight about the visa at all, and she even posted it on social media. Lie indicator. Her first response appears defensive and evasive, suggesting there may have been some tension, but later she paints a more idealistic picture of their relationship, which feels exaggerated. Father-in-law relationship. Inconsistency. The witness claims that she and her father-in-law were best friends and very close, mentioning intimate acts like sharing food and fasting together. But she also later reveals that the relationship soured after her baby was born, citing issues like her father-in-law's anger over not being given the placenta, as well as his bringing other women to their home. Like Indicator, she presents conflicting stories of being best friends and then later describes a highly dysfunctional relationship. The sudden shift in the narrative may indicate she is overstating the earlier closeness to deflect suspicion. 3. The placenta incident. Inconsistency. The witness speaks at length about an incident where her father-in-law wanted the placenta of her baby and how that caused tension. This is unprompted and goes beyond the scope of the questions. Lie indicator. Her insistence on bringing up unrelated topics, placenta issue, suggests she may be trying to mislead or distract from the more direct questions about her relationship with her husband. Exactly. 4. CCTV not working. Inconsistency. The witness first says the CCTV cameras were not fixed yet because they had just moved in a week before. However, when pressed further, she admits they had actually been in the house for four months. Lie indicator. The shifting timeline suggests she may be lying about the state of the CCTV to cover up potential evidence of what really happened in the house. Hara 5. Injury to hand. Inconsistency. The witness is downplaying the severity of her hand injury, describing it as just a surface cut. However, the lawyer presses her on this, suggesting it was deeper than she admits. Yes. Lie indicator. Downplaying the severity of the injury could be an attempt to avoid implicating herself in any violent altercation that may have taken place. Yes, of, course. Number six. Social media post. After death. Inconsistency. The witness admits to posting an emotional message on Instagram after her husband's death, expressing how he struggled to death and was never happy. This contrasts with her earlier testimony that they were close, happy, and best friends. <laughs> Lie indicator. The post indicates her husband was deeply troubled, which she had minimized earlier. The contradiction between the Instagram post and her verbal testimony suggests she is not being fully transparent about the state of her husband's mental health. 7. Financial struggles. Inconsistency. Throughout her testimony, the witness repeatedly mentions her husband's lack of money, even stating he left his music label with zero naira. Hmm. Yet she also claims they were discussing moving abroad for their child's safety, Abby? a plan that would require significant financial resources. Hmm. Lie indicator. The inconsistency between the family's apparent financial hardship and their plans to emigrate points to either embellishment or an attempt to portray the victim's situation as worse than it was. Mm -hmm. 8. Depression and mental health. Inconsistency. While the witness says her husband wasn't mentally unstable, she also describes symptoms of severe depression, overthinking, not eating, staying indoors, and being spoon-fed. These are significant signs of mental health decline. Oh, Lie indicator. Her attempt to minimize her husband's mental health struggles could be seen as a way to distance herself from any implications that she failed to provide adequate care or seek help for him. Conclusion There are several contradictions and exaggerations in the witness's testimony, which suggest she may not be fully truthful or consistent. These inconsistencies could be important for further examination, as they cast doubt on her narrative and may point to hidden facts surrounding her husband's death. Wow. Wow, I love this. Mílòbó power bank. Ta ló ta ló power bank? Mílòbó power bank. Ta ló ta ló power bank? Mílòbó power bank. Ta ló ta ló power bank? Mílòbó power bank. Ta ló ta ló power bank? mi lòbò power bank ta ló lòbò power bank mi lòbò power bank ta ló lòbò power bank mi lòbò power bank ta ló lòbò power bank mi lòbò power bank ta ló lòbò power bank mi lòbò power bank. ta ló ta power bank Wùnmí lòbò power bank. olóbò power bank àbẹ́ẹ̀rí pé ah, iṣẹ́ ni brọ́dà yìí ṣe síbí báyìí o honestly iṣẹ́ ni Titus Taylor tó ń ṣe síbí báyìí he really tried ah wọ́n try tẹ̀gàn ní ẹ̀ ó ga ò ṣe máa wọlé ṣe máa wọlé ah ó lágbára o ṣe máa wọlé Global Power Bank. Hmm. Will you come in? Mom. ẹ kúrọ̀ lẹ́ o. yes. yes. àmín. amen. mo fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ àti kọ́ńtì my sister mo fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí ọ̀pọ̀lọpọ̀ eh, Fọláṣadé. Mom, please, I want to just have fun. It's not connecting. Mom, I just want to have fun. Look at how much fun you have. I also want to be like you like this. That is so mega unfair. I also want to have fun just for 30 Please, you are disturbed. You cannot. But mom, you're not making fun with me. Then you five days. Every day, five days. Every day. Ṣé o prime boy àwọn nọ́ra wọn àbáwọn àbáwọn jẹra wọn lẹ́sẹ̀ kò kọ́ síbẹ̀ rárá ẹ ẹ̀ dẹ̀ try kẹ́ lọ sọ òótọ́ kẹ́ báyìí kí Wùnmí kó lọ gbé yíngò kòkó lọ mú yín lọ sí ẹ̀wọ̀n àánú yín ṣe mí tèmi ṣe àánú yín ò ṣe mí o ṣùgbọ́n tèmi báyìí òun ló ń ṣe ọlọ́run pé kọ́lọ́run lè kó gbọ́ àdúrà wa. àdúrà bó o lọ́la nu kó lọ sọ̀rọ̀ èyí tó fi ń ṣe pé kinní tí ọ̀rọ̀ yìí bá débi tọ́rọ̀ yìí máa dé o ní lè jókòó ṣòkòtò adẹ́sọ̀ ẹ̀ lèyí tó fi ń ṣe èmi máa pa ọ̀la ló máa pa yẹn kò ní sí yẹn mọ́ o kó jẹ́ lọ sọ fún ẹ ìyá Mohbad bó bá wọn ẹ ó sọ̀rọ̀ bó bá wọn ẹ má sọ̀rọ̀ tì í bá ẹ. Because tó bá tètè sọ̀rọ̀ náà, àdúrà ẹ̀ṣẹ̀ àdúrà ò ní kó lóyún bí bá ṣe ewu fúnra rẹ̀. Ìbílẹ̀ mọ̀ pé dọ́tí ìyàwó fi kéde Nàìjíríà padà sí. Ó ti ń bẹ gbogbo yín, wọ́n kọ́lé fún yín, wọ́n ra lẹ̀ fún yín, wọ́n ṣe kinní kan lórí irọ́. During the week, ó ti bẹ fún lórí irọ́ gbogbo ẹ̀. Ìyá wọn á ṣe tó máa ṣe, á mú ẹjọ́ àdálẹ́yìn lórí, á dẹ̀ mú ọmọ ẹ̀, ó lọ ṣíkú nìyẹn ìyá omi kẹ̀dẹ̀rẹ̀ jùmọ̀kẹ́ nídìílé wọn ọ máa ń pààyàn ni kò sẹ́ni tí ò mọ̀ wọn nídìílé wọn ipò máa ń pààyàn máa ń sọ̀yàn di eh, ẹ̀mí èèyàn kò jọ wọ́n lójú tó bá wùn yín kẹ́ mú kẹ́ dìde kẹ́ sọ̀rọ̀ yìí tẹ́ fi ń ṣe bí ẹni tẹ́ pé wọ́n gún yín lábẹ́rẹ́ kínní ẹ̀ tó bá wùn yín kẹ́ sọ̀rọ̀ ó dẹ̀ wùn yín kẹ́ má sọ̀rọ̀ kẹ́ má wòran hmm. ṣẹ́rẹ́ tó rí ìkọlù kínní ọlọ́run á kẹ́ onítàn ọlọ́run á wà pẹ̀lú onítàn mú mi oṣọmọ gidi at your age ọmọ twenty four years ló ń pa èèyàn ó dé èèyàn mélòó tó tètè paná hùn mo fẹ́ mọ̀ ó di ẹni mélòó tó ti pa láyé yìí náà à ah, ó ń bímọ gidi o ṣọmọ gidi o tó bá pọ́n fẹ́ ṣe ní nàìjíríà yẹn ni àbí ilẹ̀ yorùbá ni ó yẹ kán mú gbogbo fámìlì ẹ̀ kán kó wọn kán dà wọn sínú odò àbí kán dà wọn síbì kan àǹtí kọ́ńfì bọ́dá láti mọ́mí jókèm everybody ni mò ń bẹ̀ yí ẹjọ́ o ẹ jẹ́ ká help o prime boy o because ọmọ torí bí ṣe ń wo ọ̀rọ̀ yìí bọ́rọ̀ yìí ṣe ń lọ a mọ̀ pé bàbá dúró gidigba wọ́n dẹ̀ dúró gidigba pé àwọn fẹ́ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n máa ma fi gbogbo kíní kọ́ bàbá lọ́rùn ni pé wo àdúrà wo dàrúṣà kọ́ máa lọ gbọ́rọ̀ ilé ẹni ọmọlọ́mọ lórí o tó níbi tọ́rọ̀ yìí lọ bẹ́ẹ̀ mi ṣe ń wo ojú inú tèmi bẹ́ẹ̀ mi ṣe ń wo ó dàbẹ̀ ni kán fẹ́ mọ́rọ̀ yìí wọ́n fẹ́ jẹ́ kó parí sí inquest ni o èmi ò lérò kán fẹ́ gbé lọ sí court mọ́ rárá ibi tí ọ̀rọ̀ yìí lọ bí tí ọ̀rọ̀ yìí lọ o èmi ò o but ó yẹ ọlọ́run ẹ ṣeun ẹ ṣeun gbogbo lé o àti kọ́fì á máa dára fún yín kò ní rẹ̀ máa o àgbà yín o ẹ ṣeun pọ̀ mọ́. ẹ ṣe ma God bless you thank you for that Big Abbas Big Abbas good evening. hello ìyá mi ẹ̀ka yes ma <laughs> good evening how are you ma. Fine. Good evening, everyone. Ẹ kálẹ̀ gbogbo lè mú kí o justice for Mohbad. Mo kàn fẹ́ kọ́lá àkíyèsí wa sí nǹkan kan nínú sídìí ohun wọ̀nyí. According to uh, ni ó ní kò ju four months tó kú sí ilé ẹ̀. Ẹ CCTV camera ò dẹ̀ ṣiṣẹ́ àwọn ṣì ń try láti set up everything whereas Darusha confam pé at some point CCTV ń tẹ ìgbà tó yá ni ò ṣiṣẹ́ mọ́ how come tí Darusha mọ̀ pé CCTV ń ṣiṣẹ́ but wọ́n tó jẹ́ yàwó second in command after olórí ilé kò mọ̀ ṣe rí pé something is not. Uh, uh, Uh, uh, tali ń bẹ so despite gbogbo rọtọ kọra wọn tó ṣe so ọ̀rọ̀ wọn náà ṣe ń tà síra wọn so point ọ̀gbìn ẹ ṣe ń play kínní ẹ kínní ẹ kọ́ ó kọ̀ wá sí mi lọ́kàn pé àánú mo ní láti sọ̀rọ̀ lórí ẹ̀ so nǹkan tẹ́mi view tẹ́mi nìyẹn lẹ́yìn eh, orí cctv wọn tí ẹ̀ ń play ẹ ṣe wa. Thank you ẹ ṣe gan ni gbogbo nǹkan tó ń ṣá gbogbo nǹkan tó ń sọ irọ́ ni láì dìtẹ́tọ̀ ó dẹ̀ ti ó dẹ̀ ti dìtẹ́tì gbogbo ẹ̀ then báyọ̀ brother tí wọ́n bá wa simplify ẹ̀ síbẹ̀ yẹn fa gbogbo kòmóòkùn iná fàyọ jáde ọmọ yẹn ó ń pa pẹpẹ rọ́ ó kàn ṣùtà ó kàn ṣàn complicate issue fúnra ẹ̀ ni ẹ ṣe gan ni Big Abbas Chioma good evening. Chioma, are you there? Chioma, you are not there. God's protection. Kaleo. Yes. Ṣé ẹ gbọ́ mi? Yes. Ẹ wò ó, ṣé ẹ rí? Ẹ sọ̀rọ̀ sókè dáadáa. Ẹ sọ̀rọ̀ sókè dáadáa. Ọ̀gá mi wà lára ọ̀gá mi wà lára ọ̀gá mi wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ọ̀gá ọ̀dọ̀ mi ló wà. Ẹ̀jẹ̀ má bèrè bí bá ṣe sọ̀rọ̀ lálẹ́ yìí ṣe rí kí kọ́kọ́ sọ pé titus ti kúrò nípa yín fún bẹ́ẹ̀ ṣe bá wa jẹ́ kí at least àwọn olójú fífọ́ tó wà lọ́dọ̀ Wùmí tó ń sì ń ṣáìdì ẹ̀ bóyá tó bá gbọ́ eléyìí a máa mọ ibi tó máa tún yí ọ̀rọ̀ sí àtún máa wò àwọn olójú fífọ́ àwọn apọkọjáyé bíi ti Wùmí ẹ̀yẹ́ ká tún máa wò wọ́n kan tó máa ṣe so ìyá Primeboy mo fẹ́ bá sọ̀rọ̀ ní pọ́ìntì ìyá Primeboy ẹjọ́ ayé yín ní bàjẹ́ ikú ò ní pa yín ṣe rí ọ̀rọ̀ ẹ nígbà tí Yomi bẹ̀rẹ̀ investigation ó jẹ́ kí n mọ̀ pé ẹni tó ń pè ní Òdùmọ́sù àti Gùrẹ́sì o àti Òdùmọ́sù o àti Mr Muyiwa o kò sí nǹkan kan tó ń ṣe definitely ọ̀rọ̀ gánṣẹ́ gan ìwọ̀nba náà ló dọ̀dọ̀ àwọn ọlọ́pàá mọ́ ìwọ̀nba ó ti yé yín ìwọ̀nba ló dọ̀dọ̀ wọn mọ́ wọn ò ṣiṣẹ́ wọn ò ṣe nǹkan kan wọ́n ṣiṣẹ́ o bọ̀ àlẹ́ wọn ò ṣiṣẹ́ o bọ̀ wọ́n wọ́n wọ́n ti mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n mọ ẹni tó ń ṣiṣẹ́ fún ó ti yé yín tó nísìnyí ìyá prime boy ayé yín ò ní bàjẹ́ kú ò ní pa yín ikú ò ní pa yín ẹjọ́ ẹjọ́ mo fọ́ náà ọba láàánú mo fi bẹ̀ yín ẹ dìde kẹ́ ẹ dìde fún ìrànlọ́wọ́ ọmọ yín ẹ dìde fún ìrànlọ́wọ́ ọmọ yín ọmọ yín àti fi prime boy àti fi kọ́ yín lọ́rùn ẹ dìde kẹ́ ẹ pariwo pàjáwìrì ẹ dìde kẹ́ ẹ pariwo pàjáwìrì ẹjọ́ ikú ò ní pa yín ẹjọ́ I know they are working I know they are working ẹ má bínú bí bá ṣe sọ lálẹ́ pride boy eh wo mọ́mí pride boy ẹjọ ẹ dìde kẹ́ ẹ gbèjà ọmọ yín jà ibi tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè pariwo dé ẹ pariwo débẹ̀ ẹ pariwo débẹ̀ ẹ jẹ́ kí pride boy ẹ jẹ́ kán yọ ẹrù kúrò lórí because pride boy ò sí nínú ilé nísìnyí báyìí a ti mọ̀ pé inú ilé nìjà ti wá inú ilé nìjà ti wáyé prime boy náà o tẹ́ ó tẹ mẹ́sẹ̀gì ó tẹ mẹ́sẹ̀gì sí Wùmí Wùmí sọ pé don't come yet mọ́mí Primeboy ẹ jáde síta mọ́mí Primeboy ẹ jáde síta ẹ jọ ẹ jáde síta ó ti yẹ yín ẹ pariwo ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé ọmọ yín ò tẹ̀lé wọn délé ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé ọmọ yín ò bá Mohbad jà Wùmí àti Mohbad ló jà ẹ má jẹ́ ẹ wọ ó kíní wọ́n ti mọ̀ pé family issue ni wọ́n ti mọ̀ pé family issue ni ìyá Mohbad tó jáde tó sọ pé àti ah, bá dalẹ̀ yín ó ti rí i pé ọmọ wọn àbẹ àbúrò wọn àbẹ fọláṣadé náà tó jáde tó sọ pé ẹ jẹ́ ká wá outcome corona inquest ó ti mọ̀ pé àbúrò ń wà ń bẹ̀ ọmọ àǹtí ń wà ń bẹ̀ tó wọn ò dẹ̀ ní fẹ́ kó jálé wọn lórí ẹgbọ́n kan jáde síta tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún prime boy ọmọ yín mọ́mí prime boy ẹ dìde kẹ́ ẹ jáde ẹ jáde ẹ pariwo pàjáwìrì kẹ́ ẹ sọ fún wọn pé ọmọ yín ò mọ̀ kankan ń pa ẹ o ọmọ yín ò tẹ̀lé wọn délé o ọmọ yín ò bá wọn jà o ẹ jọ̀ọ́ o ẹ má jẹ́ kán di ẹrù tí ò kì í ṣe tọmọ yín lé wọn lórí o ẹ jọ̀ọ́ mọ́mí prime boy ẹ jáde sí ọmọ yín o a ti fi Primeboy kọ́ yín lọ́rùn o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o ẹ jọ ẹ jáde síta ẹ̀bẹ̀ lábẹ́ yín ẹ jọ ẹ ṣe. ok thank you God's protection but kí ló tó ṣe sọ pé àwọn jọ́dá legati àwọn legati wọn gbọ́ lẹ́yìn tó ń ṣiṣẹ́ fún. ok ṣé ẹ rí ibi tí mo lè sọ yẹn òun ni wípé how dear ìdí tẹ̀mí ṣe sọ̀yẹ́ wà mí báyìí how dear gùrẹ́sì kó máa sọ fún prime boy nínú kóòtù mi ì tí ì pàdé gùrẹ́sì látọjọ́ tí mo ti padà sọ̀rọ̀ láì ó máa sọ fún prime boy nínú kóòtù pé wò ó àwọn kóòtù àwọn kankan wà bẹ́ẹ̀ wọ́n máa gbé ẹ̀ ń sìn tó bá tètè sá tó bá tètè ṣe kí ló dé tí gùrẹ́sì fi ń sọ bẹ́ẹ̀ how dear lọ́ọ̀yà òdùmọ̀tò eh, legal team gbogbo fúnra rẹ̀ kó máa sọ fún kí ló ti ń pè é kó máa sọ fún yọ̀mí pé ẹ àwọn ò débẹ̀ yẹn wọ́n mọ̀ ṣe kíní síbi bẹ̀ yẹn àwọn ò fẹ́ débẹ̀ yẹn àwọn ò fẹ́ ṣe gẹ́gẹ́ bí Yomi ṣe bó ṣe explain ara ẹ̀ lánàá òun ló jẹ́ kí n sọ yẹn jáde níbà pé àwọn làwọn mọ̀ kan tó ń ṣiṣẹ́ fún àwọn làwọn mọ̀ àwọn tó ń ṣiṣẹ́ fún and tí but tí tí etí ò bá dẹ̀ gbọ́ yìí tí etí ò bá dẹ̀ gbọ́ èyí ẹ tẹ́tà stand ẹnu òkun ẹnu ò ní sọ̀rọ̀ inú ò ní bíyàn ó ti yẹ yín èèyàn fẹ́ bá yín ṣe investigation ẹ sọ pé ẹ kó má ṣe àwọn nǹkan kan ó ṣe àwọn nǹkan kan definitely ṣé ẹ ń sọ àti lọ́ọ̀yà gan tábá ní tábá ní lọ́ọ̀yà gan òṣìṣẹ́ nǹkan táwọn ẹbí bá nǹkan tó bá fi sínú fèrè ní fèrè máa fọn jáde nǹkan tó bá fi fọn sínú fèrè ní fèrè máa fọn jáde olóyè ti sọ pé kán ní sùúrù ó ti yẹ yín àwọn legacy báyìí àtẹ̀tí àti àti ìrí tí wọ́n rò báyìí ẹ ká tẹ̀sí kọ́kọ́ fèsì prime boy náà ẹ jẹ́ ká fèsì prime boy èmi mọ̀ pé tá a bá fèsì prime boy ẹjọ́ yẹn máa jáde torí prime boy ò ní fẹ́ kán dirun léun lórí ikú tó dẹ̀ pa mọ̀ bọ́ náà máa jáde thank God adé tó dúpẹ́ lọ́wọ́ náà wọ́n ti parọ́ mọ́ bàbá náà bàbá náà máa sọ títí ẹ̀ àbí ṣèbí wọ́n ti parọ́ mọ́ bàbá bàbá náà máa sọ títí wọn so ẹ ṣàjẹ́ ká kọ́kọ́ yí ẹrù kúrò lórí ráìbọ̀ ọmọ ọlọ́ tí ò tẹ̀lé wọn délé náà sọ fún pé don't come yet ẹ jẹ́ ká yí ẹrù kúrò lórí ẹ̀ ìgbà tí àbúrò ìyá Mohbad dẹ̀ ní òun rẹ́ẹ̀jẹ̀ kò sí prime boy ńbẹ̀ torí ó yà mí lẹ́nu nígbà tí torí ó yà mí lẹ́nu nígbà tí kíná ti ń pè yìí Fọláṣadé tó dédé tún jáde tó tún dédé ń ṣépè fún prime boy tó sọ pé ṣé torí pé mi ìfẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà nígbà rẹ́jẹ̀ kì í ṣe ìta ni Fọláṣadé ti rẹ́jẹ̀ ìta ló ti rẹ́jẹ̀ kì í ṣe ìta ló ti rẹ́jẹ̀ inú ilé ló ti rẹ́jẹ̀ èmi ò mọ ìdí tó tún ṣe bọ́jáde tó tún ṣe ń fọmọ yẹn lépè olóyèké sọ pé káfíìsì kọ́kọ́ fi fámìlì wọn yẹn lẹ̀ ná káfíìsì prime boy ó ti yé yín káfíìsì prime boy àwọn ọlọ́mọ nǹkan àwọn ọlọ́mọ nǹkan táwọn àwọn ọlọ́mọ nǹkan tó ń ṣiṣẹ́ fún olóyèké sọ̀rọ̀ yẹn pé àwọn ọlọ́mọ nǹkan tó ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ káwá fèsì prime boy kí ẹ aláìṣẹ̀ kó mọ̀ lọ jìyà kí ẹni ẹni tí ò ṣẹ̀ kó mọ̀ lọ jìyà Wùmí ẹ jọ kí ìyá Prime Boy bá wà níbikíbi wọ́n sọ fún pé kó jáde síta kó bẹ̀bẹ̀ kó bẹ̀bẹ̀ kó kó bẹ gbogbo Nàìjíríà pé kó jọ kó jáde sí wọn kó mọ owó mọ kankan ọmọ òun ò tẹ̀lé wọn lọlé wọ́n jọ dàrọ́ṣà wà ńbẹ̀ ok ìgbà tí Fọláṣadé jáde sí tí Fọláṣadé ń parí pé ẹ tí bàbá bá mú tí bàbá bá mú eh, dàrósà eh, tí bàbá lọ ti àdúrà mọ́lé kí bàbá tún lọ ti eh, ìkan nínú ọ̀rẹ́ ẹ̀ mọ́lé ṣùgbọ́n dàrósà ká má sí mọ́lé ẹ̀yin náà ewu statement yẹn so ẹ jọ kí ìyá kí ìyá kí ìyá ìyá fry boy kó jáde síta kó bẹ̀bẹ̀ thank you the gift God bless you kó jáde síta kó bẹ̀bẹ̀ kó jọ kọ́mọ wọn ò kankan pa ẹ̀ kó jẹ́ kí mm. gbogbo èèyàn mọ̀ ẹ ṣe. all right. Ok.